الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثالث والأربعين وثلاثمائة وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم صلاة الليل متنا متنا فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى متفق عليه وللخمسة وصححه ابن حبان بلفظ صلاة الليل, صلاة الليل والنهار مثنى مثنى وقال النسائي هذا خطأ وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل أخرجه مسلم وعن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الوتر حق على كل مسلم من أحب أن يوتر بخمس فليفعل ومن أحب أن يوتر بثلاث فليفعل ومن أحب أن يوتر بواحدة فليفعل رواه الأربعة إلا الترمذي وصححه ابن حبان ورجح النسائي وقفه وعن علي بن أبي طالب رضي الله عنه قال ليس الوتر بحتم كهيئة المكتوبة ولكن سنة سنها رسول الله صلى الله عليه وآله وسلم رواه الترمذي وحسنه والنسائي والحاكم وصححه وعن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قام في شهر رمضان ثم انتظروه من القابلة فلم يخرج وقال إني خشيت أن يكتب عليكم الوتر رواه ابن حبان الحمد لله شباب bá wo àwọn àdéhìí asiripe tẹ̀síwájú àlàyé ni lórí àwọn as-salawatu an-nawafil àwọn àrùn tó jẹ́ àlékún tí kìí sọ̀ra yẹn tó jẹ́ náfìlà àdéhìí alákọ̀ọ́kọ́ ó wá lọ́tọ̀dọ̀ eh, ibn Umar abu abdulrahman abdullahi ibn Umar. radiyallahu anhuma ó ní òjíṣẹ́ ọlọ́run ẹni tí ìka àti ọlọ́run ọba ń bẹ fún ó ní irun òru irun òru ní kíké ńṣe ni ó máa jẹ́ rákà méjì rákà méjì rákà méjì ìmọ̀ọ́nà tí ẹ bá fẹ́ kírun òru yọ sálámà. yóò tún kíráka méjì yọ sálámà yóò tún kíráka méjì yọ sálámà. fa idha khashiya ahadukum as-subha sẹ́nìkan nu yín tó ń jí kírun lóru yẹn tó ń kíráka méjì tó ń sálámà tó ń kíráka méjì tó sálámà tó bá wá kí débi pé ń bẹ̀rù kálífàjárì ọmọ ìyọmú lọ nígbà tó ń sì wà lórí pé òun kíráka méjì méjì tó fi wá já sí pé àsìkò wítìrì kọjá kò láǹfààní àti kéè tẹnìkan nínú yín bá ń bẹ̀rù kálífàjárì ọmọ ìyọmú ńlọ́wọ́ salla rak'atan wahida akíraka ẹ̀yọ̀kan tó wutiru lahu ma qad salla òun á jẹ́ wítìrì gbogbo tó ti kí sáájú. muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbà wá. nínú àwọn àǹfààní tó wà nínú hadithi yìí òun náà ni wípé inna ad ohun tó rọrùn dájúdájú ohun tó rọrùn lẹ́sìn islam ó sì wá nínú àdìsí kan wípé inna ad-dina yusr walan yushadda ad-dina ahadun illa ghalaba ohun tó rọrùn lẹ́sìn ẹnì kan ò ní fọwọ́ ìlú mẹ́sìn islam àyàfi kẹ́sìn islam ò borí ẹ̀ nítorí pé nínú ká náà fi lọ òru ní rákà méjì méjì ìdẹ̀kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ tó bá ti kí méjì wá sálámà ó ṣeé ṣe kọjá pé ó ti rẹ̀ ọ́ díẹ̀ wàá lè jókòó nísinmi díẹ̀ kó tó tún di pọ́ tẹ̀síwájú yàtọ̀ sí pé tó máa sọ pé sọ̀láàtù láyl rákà mẹ́wàá lọ gbọ́dọ̀ kí kó tó sálámà àbógun rákà lọ gbọ́dọ̀ kí kó tó sálámà àti màpé téèyàn bá gbìyànjú láti kí lẹ́ẹ̀kan ó lè má lè padà sídìí rẹ̀ mọ́ títí tí ìfàyè lẹ̀ nítorí pé kò sí ní tó le téèyàn á máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ òṣìṣẹ́ ń tọrọ téèyàn tún ṣe láti tún ṣe torí ẹ anabi sallallahu alayhi wa sallam wọn fi hàn wá nínú àdéhìí yìí wọn fi hàn wá nínú àdéhìí yìí pípé tá a bá fẹ́ dìde dúró kírun lóru ńṣe ló yẹ ká máa kí rákà méjìméjì ṣùgbọ́n tá a bá wo bọ́rọ̀ yìí ti ṣe wá a rí i pé kharaja makharaja al-ikhbar. ọjáde níjáde pé wọ́n fún wa níròyìn ni nítorí sì jáde níjáde pé wọ́n fún wa níròyìn kò tọ́ka sí ìdájọ́ pọ́nrán àyàn ni àbí kì í sọ̀ràn àyàn ìní pé tá a bá kírun lóru ká kírun rákà méjì méjì. tá a bá wò pé ó jáde níjáde pé ròyìn ni tètè ó bá kírun lóru o méjì péré ni kò kọ sálámà tún kí méjì kọ sálámà tún kí méjì péré kọ sálámà wa alayhi àwọn hadithi tó wá wá nípa pé anabi sallallahu alayhi wa sallam ó kí kan kọ sálámà àbí ó kí kan kọ sálámà ó tún kún kó kan ó sàtáyà ó tún kọ sálámà gbogbo eléyẹn mẹ́ta náà ló kí tó fi sálámà ó kí márùn papọ̀ kò sálámà àfùgbà tó tó pé márùn kó tó sálámà gbogbo eléyìí sọláàtù kí ni wọ́n ń sàlàyé yẹn sọláàtù wẹ́tìr kẹ́ ẹ bá ti ṣe rí nínú zadal ma'ad ṣùgbọ́n tí kì bá ti ṣe sọláàtù wẹ́tìr tó yẹ pé nàwáfílù layliyatun mutlaqatun ni àwọn náfìlà tá à kí tó ṣe pé ó tinú wá ni. eléyẹn tó yẹ ni pé kò kí rákà méjì kò sálámà kò kí méjì kò sálámà kò kí méjì kò sálámà kò kí méjì kò sálámà eléyìí ń fi hàn wá pé àwọn hadith tó wá umm aisha anha nínú sallallahu alayhi wa sallam wọn àbí kí mẹ́fà kan má béèrè bó ti ṣe dáa tó àti bó ti ṣe gùn so àbó mẹ́jọ kan má béèrè bó ti ṣe dáa tó àti bó ti ṣe gùn tó di kó kí mẹ́ta lẹ́yìn ó kí rákà mẹ́jọ kan rákà mẹ́jọ yẹn kò túmọ̀ sí pé ó kí papọ̀ ó wá kan fún ó kí rákà mẹ́rin kan má béèrè bó ti ṣe dá tó àti bó ti ṣe gùn tó kó tó tún á kí mẹ́rin kan má béèrè bó ti ṣe dá tó àti bó ti ṣe gùn tó kò tọ́ka sí pé kí mẹ́rin yẹn lákìpọ̀ láì jẹ́ pọ́ sálámà láàrin wọn sẹ́nìkan bá sọ pé al-aslu 'adamu wujudi at-taslimi baynaha nígbà ìgbà tí wọ́n ti sọ pé kíráka mẹ́rin ó túmọ̀ sí pé kò sálámà láàrin wọn àti wọ́n ti sọ pé kíráka mẹ́jọ ó túmọ̀ sí pé kò sálámà láàrin wọn. a sọ pé láyé kùnà aslan kò lè jẹ́ pò ń gangan gangan lànàbì ṣe bidalil annahu alladhi qala lana fi hadithihi salatul layli matna matna òun sọ fún wa nínú àdìsí rẹ pé tó bá fẹ́ kírun lóru o rákà méjì méjì ní kó máa ké a sì mọ̀ pé ọba ma kanu li yukhalifuna ila wọn ò jẹ́ni tí takò wá nípa tí wọ́n ní ká ṣe nítorí bá ní ká ṣe làwọn náà máa ń ṣe allahumma illa an yakuna dhalika min khususiyatihim àyàfi kọjá yìí pé eléyàn bẹ nínú nǹkan tó lọ́wọ́ ọba tó dá yàtọ̀ fáwọn fáwọn nìkan ló lè ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́yìn gbàtí o sì ti sẹ́ẹ̀rì kan lórí rẹ̀ a túmọ̀ sí pé ńgbà tí Aisha radiyallahu anha tó sọ pé kíráka mẹ́rin má béèrè bó ti ṣe gùn tó àti bó ti ṣe dára tó kò túmọ̀ sí pé wọn ò jókòó wọn sálámà lẹ́yìn ráka méjì kó tó tún pé wọ́n kí méjì lè ṣùgbọ́n tí Aisha ń tọ́ka sí ni pé gbàtí wọ́n kí méjì àkọ́kọ́ wọn sálámà wọn ò pẹ́ wọn ò jìnnà wọ́n tún dìde wọ́n tún kí méjì lè kó tó di pé wọ́n sálámà lẹ́yìn ìgbà tó wá pé mẹ́rin yìí jíjókòó tí wọ́n á jókòó ó gùn pípọ̀ ó yàtọ̀ sí ìtàn jókòó lẹ́yìn ìgbà tí wọ́n kíra ká méjì alákọ̀ọ́kọ́ kó tó tún á di pé wọ́n dìde wọ́n tún mú mẹ́rin míì wá wọ́n kí méjì wọ́n sálámà wọ́n ọ̀pẹ́ wọ́n tún dìde wọ́n tún kí méjì míì wọ́n tún sálámà wọ́n á jókòó pẹ́ kẹ́ ẹ máa ṣe jókòó lẹ́yìn rákà mẹ́rin tàkọ́kọ́ torí ẹ eléyìí ń túmọ̀ sí wípé èsì tó bá wá dìde tó bá fẹ́ kírun lóru ó wá kí mẹ́rin papọ̀ ó sálámà ó tún kí mẹ́rin papọ̀ ó tún sálámà yọ àdìpẹ́ ṣe fanfa mọ́sálásí pẹ̀lú àwọn tó kírun lẹ́yìn rẹ̀ báwọn bí wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àlàyé tí wọ́n ṣe ni kò tí ì yọ tó. torí ẹ̀ salatul layli matna matna. wa fil lughati al-arabiyya máa sọ pé matna matna. thulatha thulatha ruba'a ruba'a. nǹkan anigbóló nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú al-Qur'an ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع تبا سوكي أتوا مثنى مثنى أتوا ثلاثة ثلاثة، أتوا رباع رباع ما سوكي ووا مثنى مثنى يا مجي مجي يا مجي مجي يا سوانو wọ́n sì wá sùláṣà sùláṣà wọ́n wá èèyàn mẹ́ta mẹ́ta èèyàn mẹ́ta mẹ́ta wọ́n wá rúbáà wọ́n wá léèyàn mẹ́rin mẹ́rin èèyàn mẹ́rin mẹ́rin wọ́n wá kùmáàsà wọ́n wá léèyàn márùn márùn èèyàn márùn márùn wá hà kàdà. so èyí tí wọ́n gbà lérò pẹ̀lú àdéhùn ni pé mẹ́sínà mẹ́sínà méjì méjì méjì méjì pàṣẹ túmọ̀ rẹ̀ nù ìrùn tá à ń kí lóru máa kí ní méjì méjì méjì méjì méjì méjì yẹn sì ti yẹ kò nídìí àlàyé kí méjì kọ sálámà kí méjì kọ sálámà padà sí di àyà yẹn. fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba'a ẹ túmọ̀ rẹ̀ ẹ fẹ́ èyí tó bá wù yín tó dùn mọ́ nínú àwọn obìnrin náà méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ok ṣé wàá sọ pé méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ṣé méjì méjì fi haqqil fardil wahid ṣé méjì méjì lórí pé yẹn kan là ń bá sọ̀rọ̀ ni mẹ́ta mẹ́ta lórí pé yẹn kan là ń bá sọ̀rọ̀ ni mẹ́rin mẹ́rin lórí pé yẹn kan là ń bá sọ̀rọ̀ ni àbí méjì méjì lórí pé yẹn púpọ̀ là ń bá sọ̀rọ̀ mẹ́ta lórí pé yẹn púpọ̀ là ń bá sọ̀rọ̀ mẹ́rin mẹ́rin lórí pé yẹn púpọ̀ là ń bá sọ̀rọ̀ èwo ni. lórí pé ẹ̀kọ́ kan là ń bá sọ̀rọ̀ àbí ẹ̀kú pọ̀ sọ̀rọ̀ pé màtọ́ náà bá sọ pé fankihu ẹ̀yin ẹ̀fẹ́ tó bá dùn mọ́ ẹ̀yin tó wù yín nínú àwọn obìnrin méjì méjì ìyẹn ni pé ẹni tó bá fẹ́ kọ́ fẹ́ méjì tó ní là ń bá so báwọn yìí ṣe túmọ̀ rẹ̀. gẹ́gẹ́ bí àwọn ṣíà báwọn ṣe túmọ̀ rẹ̀ nù bẹ́ẹ̀ làwọn ahlu zahir ọ̀kan nínú wọn sọ pé mẹ́sàn-án ni àyà ń tọ́ka sí ọ̀kan sọ pé méjìdínlógún ni. wa thulatha mẹ́ta mẹ́ta ìyẹn ni pé ẹ̀yin púpọ̀ là ń bá sọ̀rọ̀ ẹni pé bá fẹ́ kó mẹ́ta ẹni tó bá fẹ́ kó méjì. wa àbí mẹ́rin mẹ́rin eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ nítorí ẹgbà tó ń pè salatul layli matna matna séèyàn kan là ń bá sọ̀rọ̀ àbí mbe púpọ̀ mi ọkárí èèyàn púpọ̀ ọkárí èèyàn èèyàn kan torí pé wọ́n tó fẹ́ dá lóru ọmọ kìíní mélòó méjì méjì méjì méjì méjì méjì tó wà á kẹrà tó hadith yìí wọ́n tọ́ka sí pé àsìkò tí wọ́n tí ọba fi lè kírun tó ọba fi lè kírun wàá gba ládàá báyìí báyìí báyìí báyìí ṣé ẹ mọ nǹkan kan bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam nínú kí tó ọba fi lè ṣe báyìí tó ṣe báyìí tó ṣe kírun wàá gba ládàá báyìí báyìí báyìí ṣé ẹ mọ nǹkan kan bẹ́ẹ̀ ẹ àní náfìlà àti wọn sọ pé tó bá ti báyìí báyìí tó sì kírun lẹ́yìn rẹ̀ wàá gba náà mhm. kí ló wí. wọ́n ti sọ pé tó bá múra ká méjì wá tó sì kírun là ń sọ. Mhm. naam. ẹ ò mú nǹkan kan wá. anabi sallallahu alayhi wa sallam wọn sọ fún wa pé tó bá jókòó níbi tó ti kírun àṣùbà lẹ́yìn tó kírun àṣùbà tán tó ń ṣèrántí Ọlọ́run ọba níbẹ̀ tó dìde títí tó fi di póòrùn yọ tó bá dìde kírun ó umrah tó bá dìde kírun ọ̀sọ́ ìrákà tó kì anabi sallallahu alaihi wa sallam wọn ni tó bá tilẹ̀ sàlùwàlá láti ilé rẹ̀ tó wá gbéra tó lọ sí masjidu Quba ní Madina tó wá kírun nínú mọ́sálásí ọ̀sọ́ ìrákà tó kì wàá gbalada umrah tó bá ti pàdé síta kà kọjá ń jò ní kò sádìsì tó tún yá ni òun náà wà bẹ́ẹ̀ rẹ̀ ṣe é rántí àdìsì náà njẹ́ òní ń bẹ́ẹ̀ nípa náà ṣe ẹ̀ ń dájọ́ ni sọ́lù qabla al-maghrib sọ́lù qabla al-maghrib sọ́lù wa qala fi ath-thalitha liman sha'a sọ́lù qabla al-maghrib sọ yìí tó kì sòṣùgbọ́n àwọn àdìsí kan wá tó sọ pé àwọn máa ń kíráka méjì àdìsí kan wá tó tún lánàbì náà ń kọ́ ó kíráka méjì torí ẹ̀ ló ṣe jẹ́ pé ibi tó bá ti ní tó o bá kírun nínú sẹ̀ríà káìdánù ètò kéré jù nínú òrùn téèyàn máa ń kíni kíni ráka méjì ní ètò kéré jù nínú òrùn téèyàn máa ń kí wàhálà yìí kẹsàn wítìrì ló ń kí ọwọ́ akíráka kan sálámà ẹ̀ ṣáàdà mo rò pé yé wa wa nkàna apá kan nínú àwọn fuqaha wọn ní kí ló burú nínú káfíńrà kàkà sí náfìlà àwọn sọ pé kí ló dá ń bẹ̀ ńgbà tí èso wítìrì mo rò pé yé wa torí wọn ní náfìlà àti inúwa ni in shi'ta ja'altaha raka'a wa in shi'ta ja'altaha raka'ataini wa in shi'ta ja'altaha thalathan wa in shi'ta wa in shi'ta ja'altaha arba'an aw khamsan aw aw nahwa dhalik so àwọn aṣọ pé kí ló da ń bẹ nígbà tí ti ṣe wítìr torí pé káfílẹ̀ ṣe ìyàtọ̀ láàrin wítìr àti tí ì ṣe wítìr. sọláàtú lẹ́yìlì mẹ́tìnà mẹ́tìnà kí ló dé tí wọ́n á sọ sọláàtú nítorí pé sọláàtú lẹ́yìlì àfùdọ́lù min sọláàtì nàhàr kọ́sọ́tẹ́ni náwàfin. irun tá a kí lóru ọlọ́lá ju ìta kí lọ́sàn-án lọ pàápàá ọ̀rọ̀ náfìlà là ń sọ náfìlà tá ń forú kí ládàá rẹ̀ pọ̀ ojú ti tọ̀sán lọ torí ẹ̀ kálukú láàrin rẹ̀ sọlọ èwo lọ yá yín lára kí nínú náfìlà tòru àti tọ̀sán ẹni pé tọ̀sán ni because ẹlòmíì fẹ́ ṣàfihàn wọ́n fẹ́ ṣe kárí mi níwájú àwọn èèyàn ọ̀sán wọn ò tí ì rí wọn ò ní rí lóru wọn ò ní rí lóru torí di eléyìí نوسي جايكي صلاة الليل قرانو قرانو سلام باوا نوسي صفانا صلى الله عليه وسلم كي يا أيها المز... يا أيها المد... يا أيها المزمل قم الليلة إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا قرآن بيرن تنكيلو سنافلة تسان ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ ju tòru lọ. torí ẹ̀ náà lọ́lọ́run ṣe ròyìn àwọn mu'minin oníkanu qalilan minal layli ma yahja'un wa bil ashari hum yastaghfirun. ètò túmọ̀ sí pé àsìkò díẹ̀ nínú òru náà máa fi sùn ṣùgbọ́n àsìkò wọn ètò pọ̀jù nínú rẹ̀ lóru wọn máa fi kírun ni wọn máa fi sin lọ́ọ̀ni torí ẹ̀ náà ní anabi sọlá àṣìlá ah ẹni rẹ̀ ń lágbájá náà àwọn sàbí tó bá pé máa dìde kírun lóru ni kò bá jẹ́ ẹni rẹ̀ nígbà tó ti gbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ sóhun àtijọ́ òun ó lóun ò fi à ń dìde kírun lóru sílẹ̀ mọ́ àwa náà ẹni rẹ̀ làbá jẹ́ o tó yẹ kó a máa kírun lóru ó sì dájú pé bóyá la lè rí one percent wá bì tá a máa dìde kírun lóru kọ́ ló dákun kó ṣàánú wa yàní nǹkan ńlá ni wàláhì kí wọn máa dìde kírun lóru ẹ máa súnyàn mọ́lọ̀ ó sì máa ń sọ̀yàn dẹni gíga níwájú ọlọ́run láyé ń bí àti lọ́la àlùkìyàmà ẹni tí bá ń sì ń rọ́jú ṣe nítorí dájú ni pé ó ti ń ṣèpalẹ̀mọ́ tó nípa sílẹ̀ ìdíjọ́ ku rẹ̀ ó ń ṣèpalẹ̀mọ́ tó gbópọn lẹ̀ di àlùkìyàmà rẹ̀ yéé ṣe gbogbo èèyàn ni ó lè ṣe àyàfi àwọn ahlul ikhlas àwọn tí wọ́n ní ikhlas torí pé aslan tó bá dìde kírun lóru ètò súnmọ́ jù ni pé ẹni tẹ́ ń jọ sùn yàrá gan lè má mà ó lè má mà kátó wá pé àwọn tẹ́ ń jọ ń gbàdúgbò sọ nítorí pé al-ikhlas ó máa ń sábà pọ̀ nínú òru ju náfìlà tọ̀sán lọ nígbà tí gbogbo nǹkan ti dákẹ́ rọ́rọ́ ntọ́ wa mọ̀ pé ló gbé ọ dìde tó ń fi kírun ọmọ pé káì tí ọba jẹ́ torí tọ́lọ́ ò lè fìyà jẹra rẹ̀ báyìí torí ẹ̀ rìíyà kárí mi kò lè sábà ráyè lára ìjọsìn tá à ń fòru sèyàn tọ́ba àwọn eléyìí ò túmọ̀ sí pé kọ́ pa náfìlà tọ̀sán náà tì o torí tó bá ti lè mójútó tòru ó súnmọ́ pé kó tún mójútó tọ̀sán náà gan torí ẹ̀ sọ̀láàtù láyli mẹ́sìnà mẹ́sìnà kò sì sáǹfààní fún náfìlà téèyàn bá jẹ́ ẹni tí kì í mójútó fàrídà òun fọ̀ràn yẹn láre wọn á mójútó náfìlà kí ni láre náfìlà náà kò láǹfààní kankan. nínú àdìsí ẹ̀rí ń fáwọn sọ yìí pé sọ̀láàtù eléyìí tá a máa ń ṣe nínú Ramadan yẹn nọ́mbà rẹ̀ kò ló ń kà látẹnu sallallahu anabi pé ibà ìpàtó lẹ gbọ́dọ̀ fáwọn olùmọ̀ tí wọ́n sọ yìí pé èèyàn lè kí ju mọ́kànlá lọ èèyàn sì lè kí ju mẹ́tàlá lọ ìyẹn ni pé ẹ lè kí ju mẹ́jọ lọ kẹtù wá ṣe wítìrì rẹ̀ rákà mẹ́ta ẹ lè kí ju mẹ́wàá lọ kẹtù wá ṣe wítìrì rẹ̀ rákà mẹ́ta torí pé àdìsí yìí mutlak wọ́n tọ́ka sí pé òǹkà rẹ̀ ọ̀ ń bẹ ńlẹ̀ pé kíkálukọ́ ọmọ kíyè tó bá lè kí ni sọláàtú lẹ́yìlì mẹ́sìnà mẹ́sìnà irun òru o rákà méjì méjì ni òǹkì méjì méjì méjì méjì méjì méjì títí tó fi wá rí i pé ah alifájàrí lè yọ at any time mo rò pé gẹ́tì ẹ̀ alifájàrí lè yọ at any time sísìn wà wá dìde wà wá kíráka kan láti jẹ́ wítìrì gbogbo ohun tó ń ti ń kí ẹ ṣàkíyèsí rẹ̀ ẹ sì fàlà síbi tó ti ní túùtìrú lẹ́hù má ibi tẹ́rì wà nù. tó bá jẹ́ pé ẹnìkan nínú yín bá ń bẹ̀rù kálífàjárì ọmọ ìyọmú ńlọ́wọ́ kó kí rákà kan rákà kan yẹn wọ́n jẹ́ wítìrì gbogbo ní tó ti kí tẹ́lẹ̀. ẹni tó bá sọ yìí pé dandan gbọ̀n àfi iye rákà báyìí tó bá sì kí jù bẹ́ẹ̀ lọ ṣe bí dáa ó ní ọmọ tí ń wí o. túùtìrú lẹ́hù máa eléyìí ọjà wítìrì gbogbo ń tó ti kí tẹ́lẹ̀ ànábì ò sì sọ nọ́mbà ó túmọ̀ sí pé al-amru fi nawafil al-layli ala sabil al-itlaq àṣẹ tó de kákí náfìlà lóru ó fi ilẹ̀ ó túlẹ̀ ni iye tí kálukú bá lè kíkó kí nígbẹ̀yìngbẹ̀yìn kọ́sá ti kíráka àkọ́kọ́ jẹ́ wítìrì ètò kíkọ́ àbẹ́tò kékeré sáti kíráka kan wítìrì níparí torí ẹ àwọn olùmọ̀ fi sọ yìí pé ìmọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ kí ju iye báyìí lọ kò sẹ́ẹ̀rì tó múnádóko tọ́tọ́ kà síbẹ̀ tayọ pé anabi sallallahu alaihi wasallam wọn ò kí ju rákà mọ́kànlá tàbí mẹ́tàlá lọ ìgbà táwọn ò sì kí tayọ mọ́kànlá tàbí mẹ́tàlá ǹjẹ́ arẹ́gbà wa kan tó sọ pé wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ kí ju etí mo kí lọ ààrí o àwọn tí wọ́n ní tá a bá ti kí jù bẹ́ẹ̀ lọ àṣàdádálẹ̀ wọ́n ní ṣe sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasan wá wò kọ́sì rere wà fún yín lára anabi sallallahu alayhi sallam a sọ pé bẹ́ẹ̀ ni sallallahu sallam ṣe ń bí kò tako ọ̀rọ̀ rẹ̀ tó sọ láàfin wọ́n tẹ̀lé tà nàbì náà ni torí sọ fún wa ń gbólóhùn yìí pé máa kírun òru rákà méjì méjì tọ́ba wa kí débi ọyọ kí rákà kan yóò jẹ́ wítìrì fún gbogbo tó ti so eléyìí túmọ̀ sí pé ìdánábì fẹ́ máa kírun mọ́kànlá àbí mẹ́tàlá so kò sì sọ fún wa pé má lọ wọ́n bá sọ pé ká má kí lọ wọ́n lọ́wọ́ ẹ̀rì wa so ṣùgbọ́n ẹ tó sọ yìí pé mẹ́tàlélógún la máa kí gẹ́gẹ́ bí àwọn hanafiya ṣàfìíyà àti hanabila ti máa ṣe àwọn madahib mẹ́tẹ̀ẹ̀ta yẹn raka mẹ́tàlélógún ni wọ́n máa ń kí twenty three rakat ọkà tẹ́rì bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ipa lè kí ju iye táwọn Ànábì sallallahu alaihi wasallam ń kí lọ níbo la ti wá rẹ́rìí pé ká máa kí mọ́kàndínlógójì irú ètí màlìkíyà ni kí wọ́n máa kí thirty nine ẹni tó bá jẹ́ màlìkíyà kọ́ náwọ́ wọ́n ní kọ́ wá lónìí so torí pé nísìn tọ́rọ̀ bá ṣe kinní kan àwọn kan ní ma ah, màlìkíyà làwọn màlìkíyà làwọn gbogbo tí a ń gbé wọn kò sínú màlìkíyà àbí òye wa màlìkíyà wo lẹ́rìí tí ń kí mọ́kàndínlógójì. àwọn tó yẹ pé náà ìṣẹ́jú márùn-ún wọn ti gbàgbé káwá kí tàràwí ìṣẹ́jú ti ti mọ́ṣáláṣí mọ́kàndínlógójì màlìkíyà ni wọ́n kì wọ́n kì thirty six tàràwí ẹ̀ kì mẹ́ta lè má jáde lọ́la tí gbogbo ẹ̀yin ó ti di kanko subhanallah. kódà kó ṣe pé muhammadan lọ́mọ wí rákà kọ̀ọ̀kan. so níbo wá ni gbogbo wọn ti rí ààrí mádàbù kan tó sọ pé ká kí mọ́kànlá tàbí mẹ́tàlá tàbí màǹkì kò sí kò sí àwọn fuqaha al-muhaddithin àwọn onífíkìwù tó yẹ kí wọ́n mójútó àdéhìí àwọn nìkan náà sọ léèyàn pé rákà mọ́kànlá àbí mẹ́tàlá so nítorí di eléyìí báyìí àwọn náà bí wọ́n ti rẹ́ẹ̀rì àwọn tá a wí àwọn mẹ́ta àkọ́kọ́ yẹn hanafiya shafiya hanabila àwọn sọ ikpe láyé umar radiyallahu an umar kó àwọn èèyàn jọ lẹ́yìn ubay ibn ka'b radiyallahu an ó ní kó máa kírun fún wa ó sì ń kí raka mẹ́tàlélógún ìyẹn wọ́n fẹsẹ̀ rin lẹ̀ alimami suyuti ṣe tírà kan lórí rẹ̀ láti fún ní agbára láti sọ pé fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ wọn yànnà náà àdìsí yẹn lọ́kọ̀ọ̀kan ní kò fẹsẹ̀ rin lẹ̀. wọn tún mọ àwọn àdìsí mi wà gbogbo ẹ̀ wọ́n ní kò fẹsẹ̀ rìn lẹ̀ tó bá sì fẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ Umar Umar nìyẹn kì sàn nàbì sallallahu gbogbo èèyàn ṣe ń ṣe ni látàyè gbogbo èèyàn ṣe ṣe gbogbo èèyàn Madina Madina wọn máa ti láìkí ni tá a bá nu súnà tá a bá lè mójútó ọ́ dáa jù ṣùgbọ́n tí èèyàn bá kí jù bẹ́ẹ̀ lọ tó ẹ kó fẹ́ lo súnà pé mo lè kí jù bẹ́ẹ̀ lọ tí èsì ṣe pé ọ sọ pé dandan gbọ̀n àfiyè báyìí láàmà kí inṣàlá kò sí nǹkan tó lè mú àtakò ilé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. níbi táwọn ọmọ sọlá ṣọlá sọ pé kò kíráka kan eléyìí ń tọ́ka sí wípé ọ̀rọ̀ àwọn ẹni àbí wítìrì ò lè jẹ́ rákà kan ọ̀rọ̀ wọn ò ṣe déédéé o hadithi ló mú àmọ́ bẹ́ẹ̀ àwọn fuqaha kan sọ pé wítìrì ò lè jẹ́ rákà kan as-sahih ní pé wítìrì lè jẹ́ rákà kan torí gbogbo ohun títí ń kí bọ̀ tẹ́lẹ̀ kò sí ń tọ́kan wítìrì pẹ̀lú kan yìí lànà bíi pé ní kíni àwọn ولأن النبي صلى الله عليه وسلم نهى عن البتيراء ولا النبي صلى الله عليه وسلم وقف ولا تماكرا كيوكا كسلامة لكن أما شفعي يعني تبقى حديثي يبا مكبي حديثي تيسون كوسي نتوليك واني فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة وتفها واحدة ركعة تتو torí raka'atan ismul marra ṣùgbọ́n wọ́n tún ṣe tàkìdì rẹ̀ bí bayani al-adad kọ́ má bàjẹ́ pẹ̀lú mi yọ̀lọ̀ tuntukutu salla raka'atan wahidatan pé kò kí raka ẹyọkan ṣoṣo tutiru lahu ma qad salla yóò jẹ́ wítìrì gbogbo tó ti kí. wọ́n ní ẹgbàá kan wá wá látọ̀dọ̀ imam ibn hibban rahimahullah nínú sahihi rẹ̀. ikpe àdìsí ọwá ntòrí gbà ntòní pé salatul layli wan nahari masina masina pé gbogbo náfìlà tábà kí lóru àbí lọ́sàn-án rákà méjì méjì ni ìtọ́ba na náfìlà lọ́sàn-án rákà méjì ni. lakin òun sọ pé sahih ni alimami Nasa'i ni àṣìṣe ni hadha khata àṣìṣe ni pé ntọ́ wa nù àdìsí ni salatul layl kì í ṣe salatul layli wan nahar sọ pé. hadithi tó tọ́ka sí pé sọ̀látù layl wa nahar wọn ni hadithi da'if. tọ́ sílẹ̀ ìwà túmọ̀ sí pé tá a bá fẹ́ kírun lọ́sàn-án alìkíraka mẹ́rin ká sálámà sálámà kan alìkíraka mẹ́fà ká sálámà kan alìkíjú bẹ́ẹ̀ lọ ká tó sálámà ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀sọ. wọ́n ní tá a bá wo mafhumul mukhalafa opposite hadithi alákọ̀ọ́kọ́ yẹn tó ní sọ̀látù layli mẹ́sìnà mẹ́sìnà irun tá a bá kí lóru rákà méjì méjì lọ́yọ̀ kó jẹ́ ó jẹ́ a jẹ́ pé àtòdìjẹ́ rẹ̀ àgbọ́yé àdìsí yìí ni wípé yàtọ̀ sí tó bá jẹ́ tọ̀sán o òun lè jẹ́ mẹ́rin mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí mbẹ́mbẹ́ náà bó tilẹ̀ jẹ́ pé mafhumu mukhalafati dalil min ad'afi al-adilla ká fi àtòdìjẹ́ ntí ẹ̀rí mú wa ká fún náà sẹ̀rí. ó ń bẹ nínú àwọn ẹ̀rí tó jù ni o àmọ́ lẹ̀ torí ẹ̀ ẹni apá kan nínú àwọn olùmọ̀ọ́sí sọ pé tó bá jẹ́ pé lọ́sàn-án ni o lè kíráka mẹ́rin sálámà kan sì wá tó tó bá kíráka mẹ́rin sálámà láàrin wọn síwájú irú ẹ̀sán ńlá ti ń bẹ fún ọ yóò máa lọ tààrà ni sínú àlùjànnà ìyapa wà láàrin àwọn torí ẹ̀ tó bá yẹ pé lọ́sàn-án ni tó bá kíráka mẹ́rin náfìlà sábà wo àwọn nǹkan tá a wí báyìí ọ̀sẹ̀ rákà mẹ́rin tí ma síwájú dóhùrù ó kí papọ̀ ni kó tó sálámà ẹ̀ ọ̀kan fún ọ̀sẹ̀ àmọ́ tó bá kí méjì méjì ńlọ dáa jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n yapa sí tàwọn alákọ̀ọ́kọ́ yẹn àwọn sọ pé sọ̀látù láylì mẹ́tìnà mẹ́tìnà kò túmọ̀ sí pé tá a bá fẹ́ wá kí lọ́sàn-án lè kí jù bẹ́ẹ̀ lọ nítorí pé ńṣe ni wọ́n sọ pé sọ̀látù láylì mẹ́tìnà mẹ́tìnà خروجا بذلك مخرج الغالب وما خرج مخرج الغالب لا مفهوم له kọ́ jáde ń jáde pé òru wọn máa yan náfìlà pọ̀ jù àti pé ńgbà tó pé òru wọn máa yan náfìlà pọ̀ jù kọ́ má ju méjì méjì lọ kọ́ wa túmọ̀ sí pé ọ̀sán tí wọ́n yan náfìlà tó òru o ẹ máa kí o mẹ́rin mẹ́rin kò túmọ̀ sí bẹ́ẹ̀ tó eléyìí ni àwọn olùmọ̀ tó pọ̀ jù sọ òun náà sì ni. So ọkàn balẹ̀ sí jù kọjá pé méjì méjì láàmú kí tọ̀sán náà àti tòru àmọ́ tá a bá kí mẹ́rin lọ́sàn-án inṣàlá kò burú. lẹ́yìn eléyìí ni àdìsí àbí huraira radiyallahu anhu wa tẹ̀lé níbi táwọn àbí sallallahu alaihi wasallam ti sọ pé afdalu salati ba'da al-faridati salatul layl ètò ọlọ́lájú nínú àwọn salawat yàtọ̀ sí salatul mafruḍa yàtọ̀ sí ìrun ọ̀ranyàn tọ́jà pé òun lọ́lọ́ láti gbogbo òun lọ kójú yí ọ ẹlòmíì ní sináfílà ni ó mójútó yóò fọ̀ràn àyàn ráre ọ̀ràn àyàn lọ́lọ́ láti gbogbo òun lọ gbogbo tó ń sọ fún wa nípa ọlá náfílà yìí báyìí ọ̀ ń tọ́ láti ń bẹ fún ọ̀ràn àyàn lẹ́yìn ni kò sí ní jẹ́ ṣebí tó bá ọ léèrè náà torí òun náà ni sọ̀látù láyl ètò sì súnmọ́ òun náà ni náfìlà tá a kí láàrin gbùngbùn òru kìí ṣe tí a kí níbẹ̀rẹ̀ òru wọn á kò máa lẹ́yìn magreb kò kò máa lẹ́yìn ṣáì àà ètò yẹ pé ìrun àjíkí ó ti sùn kó tó di pé ó dìde kí torí tó wá nínú hadith lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith yàtọ̀ sí imaamu bukhari wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè pé ayyu salati afdal ba'da al-maktuba irun wo lọ́lọ́lá jù lẹ́yìn irun ọ̀ràn yẹn ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam qal as-salatu fi jawfi al-layl ó ní irun tá a kí lóru tá a kí lóru láàrin gbùngbùn òru wọ́n á dọ́gba ẹni tó yan náfìlà títí títí kó tó sùn àtẹni tó sùn tó jí yan náfìlà wọ́n lè dọ́gba torí pé ẹni tó jí tó yan ń kò lè rọrùn fún bí ẹni tó ṣe pé ọyàn náfìlà kó tó lọ sùn. asitima ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ òun náà ni tó wá nínú àwọn hadith wípé aqrabu ma yakunu ar-rabbu min al-'abdi fi jawfi al-layl al-akhir فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن ìgbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ bá ìgbà tó lọ́wọ́ máa ń súnmọ́ ẹrú jù òun náà ní àárín òru ti gbẹ̀yìn náà là ń pè ní mẹ́ta ti gbẹ̀yìn nínú òru torí gbà yẹn lọ́wọ́ bá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé tí wọ́n máa ní ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan n fún ta ló ń wá foríjìn kí n foríjìn ẹ sì mọ̀ pé ńgbà yẹn ń kọ́ ó ti tẹ̀rì rọ ọlọ́run bá rọ ọlọ́run látijọ́ kan nínú ẹni tí wọ́n máa ọlọ́run ọba lásìkò yìí ìwọ náà kan náà la sọ pé láti àwọn nǹkan bíi aago méjì àbọ̀ lọ sígbà tá àlùfáàjàrí ọyọ sígbà tí wọ́n pe àṣùbà àsìkò náà nù tó bá lè máa jí kírun ní àsìkò yìí kó máa sì rántí ọlọ́run ọ̀dà púpọ̀ kódà kó so pé sọ̀látò wítìrì rẹ lọ́ọ́ máa gbé wá síbẹ̀ ọ̀dà ó lè dàbí ẹni tó ti kí wítìrì kó tó di pò sùn. àmọ́ tó bá ti mọ́ra rẹ tó máa pé èjì má tanra rẹ o wọ́n máa pé èjì gbogbo àṣùbà ni ó lájà àṣùbà ni ó lájà sòkè á ní túmọ̀ kó ń lọ lára tètè kí wítìrì kó tó sùn tóró ti mọ́ra rẹ. wọ́n ló wá nínú hadith láti ọ̀dọ̀ Abu Ayyub al-Ansari radiyallahu anhu wọ́n lánàá bí wa sallallahu alayhi wa sallam wọ́n ní alwitru haqqun ala kulli muslim wítìrì tẹ́rí yẹn ẹ̀tọ́ ni fún gbogbo mùsùlùmí láti máa kí ẹni tó bá wá fẹ́ láti máa kí rákà márùn-ún ní wítìrì kó máa kí ẹni tó bá fẹ́ láti máa kí mẹ́ta kó kí nàtọ́ fẹ́ láti máa kí ẹyọ kan kókè àwọn mẹ́rin nínú àgbà wa a sì ti mọ̀ wọn Abu Dawud An-Nasa'i àti Ibn Majah Tirmidhi nìkan ni ọgbà wa Ibn Hibban oní sahih ìwọ́n àti Imam An-Nasa'i wọn ní hadith mawquf ni ọ̀rọ̀ Abu Ayyub ni kìí ṣe ta Nabi sallallahu alayhi wa sallam ala kulli hal hadith yìí ń tọ́ka sí pé wítìrì kìí sọ̀ràn yẹn wítìrì kìí sọ̀ràn wa kì í jẹ́ yìí sọ ara yẹn ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé ká fọwọ́ jábútẹ́ mu pé tó bá wù mí mo lè kí tó bá wù mí mo lè má kí ṣebí náfìlà ni torí pé tó ń máa ń pátì tó ń pátì tó ń pátì ìdájọ́ pípò kì ni ọ yóò rè lù ọ ẹni tí ìbá ti kí wítìrì fa innahu yafsuq yóò dìpò kì kọ́lọ́ ń sànù wa. sọlá yìí sì tọ́ka sí pé wítìrì ó lè jẹ́ rákà kan ó lè jẹ́ rákà mẹ́ta ó lè jẹ́ rákà márùn ó lè jẹ́ rákà méje wa hakada ní tó bá ti rọ̀ ọlọ́run ni àṣírí nínú zadal mahad báwo ló ṣe máa kí gan tó bá fẹ́ ju mẹ́ta lọ. hadith tó tẹ̀lé òun alátìrò ali ibn abi talib radiyallahu anhu qaal laysa alwitru bi hatmin ka hay'ati almaktuba sọláàtì alwitru kìí ṣe túláàsì o kìí ṣe dandan gẹ́gẹ́ bí àwọn àrùn ọ̀ràn yẹn ti ṣe jọ́ ọ̀ràn yẹn dandan. gbogbo eléyìí ó ń ṣe àlàyé wípé n tó wá ní madhabu àwọn hànàfíyà kò sí déédéé lọ́dọ̀ àwọn hànàfíyà wọ́n ní alwitru wájibùn ṣùgbọ́n wájibùn ghayru fard wọ́n ní wájibùn ni kìí ṣe fard wọ́n bá jẹ́ yorùbá ni wájibùn náà ni fard fard ni wájib gbogbo ọ̀ràn yẹn náà ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà pàápàá àwọn hànàfíyà wọ́n ní fard. wájibù kò lágbára tó fard nínú yàtọ̀ tó wà láàrin wọn lọ́dọ̀ wọn wọ́n ní tí àlàyé pọ́nrán àyà ni tó bá wá nínú alukur'an eléyàn fardu ni àmọ́ tí ń tí àlàyé pọ́nrán àyà ni tó wá nínú sunna wọ́n máa ń pè léyàn ní wájib. torí ẹ̀ lọ́dọ̀ hanafiya ká alukur'an lórí irun fardu ni. àmọ́ ká ké fatia pàtó ní gbogbo raka wájib ni wọ́n ní torí alukurani ó sọ pé ká ké fatia sunna ló sọ pé ká ké fatia torí ẹ̀ kìí ṣe fard torí àwọn sọ pé tó bá wù ọ́ kó kéjàre kò sí wàhálà àwọn hànàfíyà nìyẹn. nínú hadith Ali wípé wítìrì kìí ṣe ọ̀ràn yẹn túláàsì gẹ́gẹ́ bí àwọn àrùn ọ̀ràn yẹn ṣùgbọ́n sunna ni tánàbí sallallahu alaihi wasallam ṣe ní sunna bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀lì wítìrì kì í sọ̀rọ̀ ni nínú tó sì mú wa pé ni onílàdí ti wá nípa apá nàbì wọn a máa kí wítìrì yẹn lórí ràkúnmí wọn àṣírí ibi tánàbì ti kírun ọ̀ràn yẹn rí lórí nǹkan àgùn kò síbi tánàbì ti kírun ọ̀ràn yẹn rí lórí nǹkan àgùn yíyan tó yan náfìlà lórí nǹkan àgùn rẹ̀ ó fi hàn tó kí sọláàtù wítìrì lórí nǹkan ọ̀gùn rẹ̀ ń tọ́ka sí pé náfìlà ni kì í ṣe ọ̀ràn yìí. sọlẹ́ yẹn náà ń bẹ́ẹ̀ ẹ̀rí tó mú àmọ́ kò fún ọ. torí pé wọ́n sọ pé ànábi ìran ọ̀ràn yẹn o lè yan náfìlà nu mọ́tò àmọ́ ìran ọ̀ràn yẹn kò sẹ́ẹ̀rì fún ẹ. torí pé sàábì sọ yìí pé yan ń kí wítìrì lórí àwọn olùmọ̀ nípa kíkí tó kí lórí ràkúnmí ọ̀ ń tọ́ka sí pé náfìlà ni torí gbogbo òun tí ànábì kí lórí rakumi kò sí ìtọ́jú ọ̀ràn yàn ẹ̀ eléyìí túmọ̀ sí pé wétírì ńkọ́ súnà ni kì í ṣe ọ̀ràn yẹn tí wọ́n bá sọ pé ẹ kò sí yàtọ̀ láàrin náfìlà tọ̀ràn yàn wọ́n pọ̀ gbẹ́sìn yẹn yàtọ̀ wà láàrin náfìlà tọ̀ràn nínú àwọn nǹkan bíi ẹṣin bíi kẹ́tẹ́kẹ́tẹ́ bíi mọ́tò ò lè kí torí kọ́lọ́n sọ pé fa in khiftum farijalan aw rukbana nígbà tẹ́ bá wà nínú bẹ̀rù ọlọ́run gbà pé kẹ́ kírun lẹ́ni tí ń rìn lọ kẹ́ kírun lẹ́ni tí ń bẹ nínú nǹkan ọ̀gùn tí ń bẹ lórí nǹkan ọ̀gùn lásìkò bẹ̀rù nu tógun ń lọ lọ́wọ́lọ́wọ́ tógun ń lọ lọ́wọ́lọ́wọ́ àmọ́ kò sógun kò sí kan kí ló wá fẹ́ gun kí ló fẹ́ máa kírun àrà yàn nínú mọ́tò ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù eléyìí jẹ́ ibi tá a dùn sí lónìí eléyìí tọ́ka sí pé láṣẹ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó ń bùkátà kátúbọ̀ tẹ̀síwájú nípa ṣíṣe ìwádìí ìjìnlẹ̀ nípa rẹ̀ wọ́n máa tẹ́tí gbọ́ àwọn òfin tó kó sínú nítorí kí èmi àti wọ́ kálíbà àjọ kan nínú ẹni tí wọ́n máa sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ala basira ọlọ́run kan ràn wá lọ lórí àti máa jọ́sìn fún bó ti ṣe ń fẹ́ kó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé ẹni tí ń gbọ́ yóò jẹ́ nǹkan àǹfààní fún láyé sábàbí àti là tó bá di lọ́la alqiyama subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. polongo ìgbẹ́ mùsùlùmí èèyàn ṣé ìbádà náà ẹ̀rẹ́. tó máa ń ná. tí bá máa ń ná òru ó máa ń ná òru rẹ̀. náà ti èso owó. ẹni tó ń lo òru rẹ̀ láti dìde kàwé àkọ́kọ́ nítorí dáa ló ń ṣe ṣùgbọ́n kò dáa tó nítorí kékeré sèmà nípa tọlọ́hún ní fòrú rẹ̀ fi wá ìmọ̀ nípa tayé ní fòrú rẹ̀ fi wá àwọn nǹkan olóore ńláńláńlá wọ́n wá ń fòrú àsìkò tọ́lọ́wọ́n bá wa tí màá sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé béèrè ta ló fẹ́ tọrọ ká fún un ta ló fẹ́ pè wá ká dá lóhùn. ta ló ń wá foríjìn ká foríjìn wọn á kó gbogbo fọmúlà lásán lèmi fi kà ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ní ẹ bá jí lóru kó sin ó sin lọ́pọ̀lọpọ̀ kó bẹ lọ́pọ̀lọpọ̀ kó kí alukur'an kó wá kan lẹ̀ nínú àsìkò òru rẹ̀ náà tí ó fi fi ka fọ́múlà a'udhu kò sóore nínú eléyìí ọjọ́ bó ṣe jẹ́ ó tún á bá ṣe bẹ́ẹ̀ tó ń fi mọ̀wé tó ń gba first class tó ń fẹ́ fi gbógun ẹ̀sìn Islam ga ogun ẹ̀sìn Islam wo lọ fẹ́ fi gbé ga báyìí ó gba first class fúnrí ara rẹ ni ó kọ rẹ ó tọ́ka sí mùsùlùmí kò túmọ̀ sí pògùn ẹ̀sìn Islam yọ ọ́ mbẹ̀ yẹn because àwọn mùsùlùmí tẹ́lẹ̀ náà wọ́n sọ ọlọ́pọlọ dùndú àbẹ́ ọlọ́pọlọ kúkú lẹ́yìn tó a dúpẹ́ fọlọ́ àwọn mùsùlùmí lọ́pọlọ wọn ṣáàpù jù tẹ́lẹ̀ náà sọ àwọn nǹkan tó lè ṣe tó lè mú kókó islam ọyọ ọwà wọn náà ní kẹ́kọ̀ọ́ tó kọ́ yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn creativities àìwọ náà máa ṣe nǹkan púpọ̀ create nǹkan kọ́ máa jó kọ rẹ nígbà tá a bá fẹ́ rà tá a kọ rẹ wọ́n kọ sí ó mùsùlùmí níbi abdulsalam abdulsalam injection so sẹ́mi pé gbogbo àwọn kẹ́ ah bàbá ìgbárí adúpẹ́ fọlọ́ mùsùlùmí ni àmọ́ kàn parí sórí pé ọkọ̀ dánwò wọ́n ti ti kó gbogbo ẹ̀ pamọ́ wọ́n á gba first class olóò gbogbo ẹ̀sìn Islam ga ogó owó so ọjọ́ bó ti jẹ́ àríkún tó mọ́. wá dá padà látàrí pé báyọ̀ wò nínú gbogbo ẹ̀tàn pàtó wá dá padà ìyẹn wá sọ fún pé yóò yọ iye díẹ̀ lọ èyí fún iṣẹ́ ó tọ́ nínú kọtọ kéèyàn yọ nǹkan kan mẹ àmọ́ tọkùn náà ti fòun lẹ bí àyè bá máa ò tí kíní bá pọ̀ ju ta nídìí lọ máa dá padà kò burú ẹ dá padà àmọ́ àmọ́ yọ owó kan lẹ̀ nínú rẹ̀ tó bá kẹ́yìn náà ti kọ́ ẹ ti sọ fún wa tó o bá dá ọjà tó rà padà àní gbà tó bá sì fi mú wa gbà á dín pàṣẹ́ntéèjì báyìí kù nù iye tó rà tó náà sì ti mọ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà kò sínú pẹ́ jẹ́wọ́ rẹ̀ ń jẹ́ àbòsí. Mm-hmm. wọ́n á ṣe àkọọ́lẹ̀ ọjà tí ó ti rà wọ́n á rú mọ́ lójú pé bóyá two hundred ló ń ti rà ní three kò yí pàtó pé n tó ń ra iye tó jẹ́ ni wọ́n á fún lówó tó lé Islam ò pé ká gọ̀ kò pé ká gọ̀ ẹ̀ tún ka ni torí pé bí islam ò ti ṣe gbà kó wọn jẹ owó rẹ lọ́nà tí ọ̀tọ̀ kò gbà kí wọn náà jẹ́ pọ̀ náwó nàkúnà kò sí túpalẹ̀ kẹ́ka ni. wọn wá kọ́ ọlọ́run má àgọ́ èsì rẹ̀ ni ẹ́ alaikum salaam. ẹsẹ̀ mi mọ wípé anábì ni kí ni wọ́n á fẹ́ fà yọ. lẹ́yìn tó rùn ti yọ tó ti gbéra sókè. inṣàlá tó bá tún padà wá tó wá kírun yẹn lẹ́yìn ìgbà tó rùn yọ à ń bẹ lọ́n kí ládàáyàn má fòrò gbàtí èsì pọ̀ ló finú fẹ́ dọ̀ jáde. aleykum salaam. èèyàn fẹ́ kí wítìrì lẹ́yìn ṣáì sẹ́yìn lè kí rákà kan kéèyàn máa lọ rárá o rákà kan báwo. sọmọ ẹni tí ànábi ni kò kí rákà kan ó ti ń kírun bọ̀ kírun bọ̀ kírun bọ̀ kírun bọ̀ kírun bọ̀ ń bẹ̀rù ká alifájàrí ọ̀yọ́ wọn ni kò kí kan ìwọ ní ìsìn alifájàrí wo ló fẹ́ yọ ó kí ìṣá ìtàn kí ìṣá ìtàn oníṣòwò lè kí rákà kan kọ́ ọ máa lọ. àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ kírun nísìmí ni pé kásá sinmi járe ṣé wítírà àbí kí là ń pè é ṣe irú wọn nù kò sì dá bẹ́ẹ̀ naam aleykum salaam sọ̀rọ̀ pé wọn náà fa àlùjánnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ naam aleykum salaam tún. ṣé bábẹ́rẹ̀ tó tọ́ fún ọmọ kó jẹ ogún àwọn òbí ẹ̀ tó jẹ́ pé ó jẹ́ kó mọ̀ pé bóyá ọ̀nà tí wọ́n fi kó dúkìá ẹ̀jọ̀ bóyá bóyá ọ̀nà yẹn ò tọ́. kí ni nǹkan náà tán kò jù wọ́n sì ti kú ìgbà tí wọ́n wà láyé ṣé wọ́n bá wọn lọ́wọ́ sí i ò dunnú sí i so ìgbà tó ti dunnú sí i tó sì bá wọn lọ́wọ́ sí i tó sì ń sọ fún wọn pé ní tẹ̀sí yóò dáa owó yẹn ìwọ jẹ halalan tayyiban àwọn ni wọ́n jẹjọ rẹ̀ torí ọ̀dọ̀ gbogbo bàbá ọjà bẹ̀rù Ọlọ́run àti ìyá o gbogbo aná bàbá ni wá kẹjọ yé wa ẹlòmíràn máa wò pé kí so wọn bá wí bàbá ni ọ bi'tibari ma satakun à ń wo tó padà dà lọ́la ìyá sì ni wọn náà ó ti di ya lónìí ó di ya lọ́la inshallah so gbogbo akábẹ̀rù ọlọ́run kí ni àǹfààní owó táwa kó jọ tó ṣe wípé ọ̀ràn ní fáwa ẹjọ́ la lọ jẹ́ lórí ẹ̀ àwọn ọmọ sì jogún rẹ̀ kì í ṣe wàhálà fáwọn rẹ̀ ló ṣe jẹ́ pé ká wówó gbọ́nà tó da jàmá ẹjẹ́ àfipáyọ̀ ọlọ́run sí gbogbo ní tá à ń bá ń ṣe kò síbi tá à mọ̀ owó ìlọ báwọn yẹn ṣe yẹrú fún un ibi tọrọ rẹ ti yà ẹ́ lẹ́nu jù ni pé bó o ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ tó kó jọjú kó síbi tó mú lọ àmọ́ jẹjọ lórí ẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá jogún owó báyọ̀ ẹ̀yin jogún rẹ̀ halalan tayyiba bàbá àbí ìyá yẹn ni ó jẹjọ naam aleykum salaam. síbọn tí ń ṣe kó tó gbà kó tó bẹ̀rẹ̀ sí ṣàdúrà rẹ̀ rárá o wọ́n ò tí ì wí nǹkan kan ọlọ́run ti kọ́pọ̀ òun ṣe nǹkan yẹn fún un láì ṣàdúrà rẹ̀ so ṣùgbọ́n tẹ́ bá ń sọ pàdúrà ti gbà kó tó ṣe yẹn èèyàn di súfìnù àwọn ń tọ̀rí kọ́ nìyẹn àwọn sọ pé ilmuhu bi hali yughni an su'ali pé ọlọ́run mọ condition tí mo wà therefore i need not to pray ẹ̀yà àmọ́kọ́lọ́ náà sì ti mọ condition tí gbogbo wa kó tó sọ pé ọ̀kọ́ lọ rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá ẹni ẹ̀gbọ́n pè mí màá jẹ yín láì sọ̀rọ̀ ó ṣàdúà naam aleykum salaam. mgbàtà ń pèrún lọ́wọ́ tó bá jẹ́ pé àsìkò tí wọ́n ń pèrún lọ́wọ́ ò tí bẹ̀rẹ̀ sí ní kírun tẹ́lẹ̀ náà ètò dáàjù ní kíkọ dáhùn kọ́ máa dáhùn títí fi pèrún tán àìkò dáhùn agbọ́dọ̀ mọ̀ yín pé gbèsè dídáhùn bẹ lọ́rùn rẹ ala sabili sunna bó tilẹ̀ jẹ́ pàṣẹ tó wá ń ọ wá níwọ̀ ọ̀ràn àyàn ni. idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ó san padà lẹ́yìn ìgbà tó bá kírun tán ṣùgbọ́n ìtọ́ dáa jù ni pé tó máa ń pèrun tí ọ̀jọ́jọ́ júmùà tí lè máàmù ti gun mímbàr kó o ṣe sùúrù kó tẹ́tí gbọ́ kó dáhùn nígbà tó máa pè tán tó sì ṣàdúrà lẹ́yìn rẹ̀ ìgbà náà ni kó tó yan náfìlà rẹ̀ ìtọ́ dáa jù nu torí kọ́ ọ má pé màá san padà kọ́ márùn ti san orí ọmọ fọ́ọ̀rù báwọn bákan náà ẹni tí ọwọ́ adéńjọ jùmọ̀á tí wọ́n ń pèrún lọ́wọ́ tó fi wọ mọ́ṣáláṣí ètò dáa jù ẹni kó wọn tètè yan náfìlà yẹn kó tó pèrún tán sódà tí ó fi láǹfààní àti gbọ́ kútúbà láti bẹ̀rẹ̀ títí dé òpin láì jẹ́ pé yan náfìlà eléyìí ni Imam Nawawi rahimahullah sọ ọ́n ló sì dọ́gba jù pé wàá tètè yan náfìlà nígbà tá à ń pèrún lọ́wọ́ ọjọ́ jùmọ̀ yẹn tí ìmáàmù ti dé kó lè bá aláǹfààní àti tẹ́tí gbọ́ kútúbà gbàtà máa kí jimá tí a máa sálámà lọ́wọ́ àṣẹṣẹ wàá san irun pípé yẹn wàá san gbólóhùn pọ̀ǹda ẹni tó pèrún lò lẹ́yìn ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n tá a bá wá fẹ́ pèrún sábẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá àbí a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim máa sì máa gbọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn olùpẹ̀rún tí wọ́n máa wí kọ̀tọ̀ kọ̀tọ̀nà rárá alukurani ló fẹ́ ké ni yíṣẹ́ alukurani ló fẹ́ ké torí ẹ eléyẹn ń bẹ nínú àṣìṣe ilé ìtọ́ ẹ̀ka ti pati tá a máa pè ní tẹ́kínláwì ànábì ti kọ́ wa sallallahu alaihi wasallam wọn lẹ́nikẹ́ni tó gbọ́ tó ń pè ní àdéhìsì tó sọ pé kó máa dáhùn tí n bá gbàgbé àdéhìsì Abu Sa'id al-Khudri radiyallahu anhu kíta ẹ bá gbọ́ tó ń pè ẹ máa dáhùn tá a tán kí ẹ fún mi. ó sì wá nínú sahih muslim ibi náà máa pèrún dórí ashadu anna muhammadar rasulullah ẹlẹ́ẹ̀kejì yẹn ìwà náà sọ pé wa ana ashadu anna muhammadar rasulullah raditu billahi rabba wa bil islami diina wa bi muhammadin nabiyyan wa rasula. كما سوف حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله كما سوف الصلاة خير من النوم وأنا سوف الصلاة خير من النوم allahu akbar allahu akbar wọn náà sọ bẹ́ẹ̀ la ilaha illallah la ilaha illallah kẹsì la ilaha illallah muhammadu rasulullah la ilaha ntí irú ntí wọn wí ló wì tọba parí wa sẹ salatu fún anabi sallallahu alayhi wa sallam ọdà púpọ̀ tó bá jẹ́ as-salatu al-ibrahimiyya èyí tá a ti mọ̀ pé a máa ń ṣe nínú àtàyà wa yẹn ẹ̀yìn rẹ̀ wọ́n wá tọrọ àdúrà tí ó lọ báyìí pé allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima ati muhammadan al-wasilata wal-fadila wab'athuhu maqaman mahmudan alladhi wa'adta tó bá ti wí báyẹn anabi lẹ́nu tó bá wí bẹ́ẹ̀ hallat lahu shafa'ati yawm al-qiyam ìsìnkú ẹ̀mí ọ̀dẹ̀tọ̀ fún tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam báyẹn tán àyè gbígbàdúrà gidi nù gbogbo àdúrà tẹ́ bá tọrọ láàrin ìgbà tán pèrún sígbà tó ń ṣe kọ́mà anabi ni máa ń gbà naam aleykum salaam ẹnìkan ti ń bẹ̀rẹ̀ kéèyàn máa ṣàdúà kéèsè gbàdúà mùsùlùmí gbàdúà. gbogbo eléyìí ọ̀rọ̀ àwọn tí ọ̀gbọ́n ni pé sí ládùúà tó ti gbà ká tó ṣe kìí sọ̀rọ̀ àti pé kí láǹfààní àdúrà náà a sọ pé àwọn ahlu sunna àwọn sọ pé Ọlọ́run gbàdúrà yìí èsì pé Ọlọ́run gbà ká tó ṣe asọ́dún ọ̀rọ̀ tí sọ ní daláṣejù ni naam aleykum salaam. tó bá kọ́ ọmọdé títí ń jẹun ni ẹ fọ̀ dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì fọṣọ yín dáadáa tó bá sí i so tó bá jẹ́ pé ọmọ tí ò ti tọ̀ ní tọ́jú ọmọkùnrin ẹ wọ́n mi sí i tó bá jẹ́ ọmọbìnrin ni ó ti ń jẹun kò tí ì jẹun ẹ fọ̀ dáadáa eléyìí jẹ́ bẹ́ẹ̀ sì sí i. ìjọsìn lọ náà àmọ́ kìí ṣe irun nítorí da gidigidi lọ náà ń ṣe naam aleykum salaam ẹni tó bá sì ń kírun ẹni tó bá ń kírun tí ògbé ń gbé àbò orun kùn kọ́ lọ sùn jẹ́jẹ́ rẹ o bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam sọ kọ́nà kó ṣe pé irun ara yẹn ló ń kí bẹ́ẹ̀ orun máa ń gbé ọ lọ sùn torí pé ọmọ ó ṣeéṣe kó fẹ́ ṣàdúrà fún rẹ kó ọmọ ṣépè bẹ́ẹ̀ là nàbì sọ sallallahu alaihi wasallam naam aleykum salaam. àmọ́ nǹkan kan tó sọ pé ọ̀sọ̀ nǹkan kan lẹ́yìn náfìlà tó bá ti sálámà nínú náfìlà àmẹ́rí kan tó sọ yìí pé kọ́ ọ máa sọ́run tí wọ́n ní kọ́ sọ lẹ́yìn ìrun ara yẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn àdìkàr tá à ń sọ yun lẹ́yìn ó ní í ṣe pẹ̀lú ìrun ara yẹn nìkan ni pé astagfirullah astagfirullah astagfirullah اللهم انت السلام ومنك السلام تتي الله سالة وبيلي اني سيكوالو الصلوات المفروضة اني كيسي نافلة نعم اتي سو اتي سو كوي ربنا اتنا تتوى ما توب اتي مكيو اتما سو ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذابنا ما توب اتي مكيو طبعا فالمجال أمامك مفتوح ẹsẹ pé chance yẹn wà ń sísí rẹ gbogbo ń tó fẹ́ máa tọrọ ọ bá ti máa kí ó ọba náà. You are traveling at two. Before two. And before two, which is time for dhuhr. Assuming I have not prayed Who asks you? Who asks you not to pray? You need to offer your dhuhr prayer before you leave. If it is 12 o'clock, you, you, you, you delay the prayer until you reach Lagos. Then you perform dhuhr and asr. Abadan. <laughs> Naam. Wa alaikum salam. islam faramọ́kọ tọ́lá lè sọ́wọ́ ọ̀n bá fi ya fúláwà sọ́wọ́ pélé yẹn ṣe tàtún ẹ má ẹ má sọ ẹ̀sìn islam dé lé gbogbo ntọ́lọ́ wọn bọ̀ bá sọ di ìwọ tó bá sọ di ìwọ ọ̀daràn làálì ọlọ́run ṣe lẹ́tọ̀ ẹ mọ̀ pé tàtún kìí ṣe bíi làálì ni wọ́n ń tọ́ ṣòbó lẹ́sìn wá fẹ́ sọ làálì di tàtún mo rò yé wa. eléyìí àwọn fi nǹkan gun wọn la wọn yà sí tó ti ó ti stable àmì eléyìí ìjọ mélòó ni làálì ó ṣe parí bó ti ṣe jẹ́ àmì ẹni tó bá lo tàtú ọlọ́run làánà rẹ̀ ọlọ́run làánà rẹ̀ sọtúrú pé la'ana Allahu al-washima wal ẹni tó bá ẹni tó bá yá àti ẹni tó tọrọ kún ọ́ bò yá ọlọ́run làánà wọn náà la wípé tó wá pé tàtún ọlọ́run láàánú ẹ̀ǹtọ́ sẹ́wọ̀n káwọn màmá màmá látàrí jọ wọ́n máa ń ṣe ìjà máa kọ sọ́wọ́ minus minus minus minus màmá mi wọ́n yà láǹgbá sí la báyàwó tí ì rí kọ́ sọ ojú ẹ̀ kọ́ máa wo àyà yóò yà ó so so wọ́n lè ya minus minus minus so gbogbo eléyìí náà ń bẹ́nu tàtún ni ọlọ́run láàánú ẹ̀ǹtọ́ bá ṣe náà la fi sọ yìí pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀ǹtọ́ kọ́ là ń kọ́ tó bu bàá mú kẹ̀kẹ́ olówù pélé tó gbogbo ẹyin náà mú kọ wọn so téèyàn bá téèyàn bá pélé yín náà ń kọ the same thing ó tún burú jù ó burú jù lábẹ́ òfin ọlọ́run náà láfi sọ pé kọ́ lọ parẹ́ àìní lè parẹ́ o sì gbọ́dọ̀ mà lọ́kàn rẹ wípé wọ́n lọ́n tó bá yẹ pé mo lágbára láti parẹ́ wọ́n láì bá parẹ́ ọlọ́run forí jì mí àwọn ẹni tó ń sì bá mi kọ́ forí jì wọ́n wọ́n ọ̀ma ni so bẹ́ẹ̀ lọ́ọ́ máa rò kọ́ bá jẹ́ pé wọ́n wọ́n àwọn kọ́ fún àbí minus the same thing àbí rẹ̀ táwọn haúsá ń kọ́ tí wọ́n kọ́ mẹ́ta sí kọ́ kí ni gbogbo ẹ̀ the same thing àbí rẹ̀ táwọn gáárà ń kọ́ gbogbo ẹ̀ the same thing àbí rẹ̀ táwọn bìrọ̀mù ń kọ́ the same thing. naam aleykum salaam. àmọ́ àmọ́ ẹni jẹ́ pé gbogbo tó bá ti lérò àbí tó bá tó bá rò ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ aslan eléyẹn tó bá jẹ́ pé dáadáa ní máa máa ṣẹlẹ̀ báyẹn so à ń bẹ lóun kọjá dáadáa àmọ́ tó bá pé àìdá gbogbo kí n tó bá tó bá sàtì imagine kankan ò gbọ́dọ̀ sọ fẹ́ni bọ́dì kò jókòó rẹ̀ jẹ́ naam aleykum salaam. ni rárá o rárá o rárá o kódà ṣe lẹ́yìn kẹta bá ayanáfílà gbogbo òru aago wọ́n tanra rẹ jẹ <laughs> kí ló dé tí wòye èèyàn bá ń ṣe kínni lẹ́yìn rẹ̀ kò sádùn àtàwọn alátọ̀dọ̀ anábì sallallahu alaihi tí ọ̀lù nítumọ̀ tó dáa púpọ̀ mo mí ni pé ẹ má máa pé ọ̀kan nítumọ̀ tó dáa púpọ̀ náà la sọ pé hadithi ha hadithi tó ga púpọ̀ ni. gẹ́gẹ́ bí gbogbo àdìsí anabi sallallahu alaihi wasallam ti ṣe ga wọn rò pé yé wa kò túmọ̀ sí kó kàn ga ọ̀kan kúrú naam. nàdà ìbádùn àná wọn lè ṣe nínú àtàyà rẹ tó súnmọ́ sí sálámà tó bá sàtìmọ̀ kí èso lè má mú wọn lọ ń dàrún rẹ kí torí pé tó bá pọ̀ jẹ́ lè má mú tó bá ti ń gùn jù ẹlòmíì lè sálámà kó tó sálámà láì mà kó ti sú òun so. therefore ìtọ́ dáa jù ní pé tó bá kó gbogbo bá ṣe fẹ́ pẹ́ tó pẹ́ ń bẹ̀ ìtura ìran ṣe bí Imam Malik ọ pété yẹn máa ń yan náfìlà nu mọ́ṣáláṣí lọ́sàn-án ṣé ẹ̀rí pọ́ dáa ipe kéèyàn pẹ́ níforí kanlẹ̀ wọ́n ní á ǹfẹ́ nítorí ọ ọ sọ ara rẹ gidigidi. torí àwọn èèyàn kan má jẹ́ sábà bí àkóbá fún ọ tẹ̀sìn òfin ní gbà ẹlòmíì ò sì kíyèsí ara nínú gbogbo irú eléyìí báyìí bá fẹ́ yan náfìlà rákà méjì ní ìsìn ìgbà tí gbogbo èèyàn rí yóò ṣe apá yẹn dáadáa pé fẹ́ ṣe ní súnà ní ká sapá bẹ́ẹ̀ náà ni ó yáàní àmọ́ tí wọ́n ń dá kí níbi tẹ́nìkan kún ò ti rí a'udhu billahi minash shaitanir rajim ṣé ọlọ́run làwọn ń tàn jẹ ni àbáwọn yẹn torí ẹ̀ agbọ́dọ̀ kíyèsí àwọn àrìn yẹn tó bá pé lè máàmù ni ọ wà á máa sọ àwọn ẹni tá ń kírun lẹ́yìn rẹ̀ so kọ́ ọ má pẹ́ lápẹ́ jù ọjọ́ ìbò sójà. wọ́n ṣe kí ni. owó ní ẹ̀rọ àti màdán rẹ̀ yẹn béèrè nítorí dájú ni pé gbàdá ti já náà yín tẹ̀yìn wa máa dọ́gbọ́n gbé kọ́ ọ̀daràn ni tó dájú lábẹ́ òfin wọ́n mú bíìlì wá wọn mú bíìlì wá àlọ́daràn ni nítorí pé ẹ̀yin kẹ́ ẹ máa mà sónà fúnra yín láti pilẹ̀ sòkè wọn á ló dé ní ìsìntà gbé kọ́ ọlọ́mọdé ara ìdá bí tẹ́ bá ti ń gbé kọ́ńjọ́ kan wáyé ajá ajá lùyàn tẹ̀pẹ́ tẹ́ ẹ máa jẹun ní òyò yín so ẹ sì lè ẹ lè járe nígbà tẹ́ bá gbé ẹjọ́ dìde lórí pé gbogbo bíìlì tẹ́ ẹ mú wáyé lẹ́yìn tẹ́ ti já náà ni so gbogbo ẹ kò sí ètò òtún ìṣẹ̀lẹ̀ rí lẹ́yìn tẹ́ ti já náà ni àní san ẹ fà títí títí ẹ̀ ní san náà ni so yàtọ̀ sílẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ iná àbí mànàmáná àwọn náà gan ọ̀daràn ni wọ́n kò sí tàbí ṣùgbọ́n mẹ́ kọ́lá iṣẹ́ yẹn ṣe sẹ́tọ́ ẹ̀kọ́ ọmọlúwàbí ọgbà so nítorí pé èpè tí ń bẹ tí ń bọ́ọ̀lù wọn lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tírélà lè kó fact nìyẹn nítorí pé nísìnyí mímú fowó mi ra wáyà àsìkò tí wọ́n fẹ́ jáná ẹnu kọ́ yọ́kù lára náà tìjọba ni wọ́n tún ká wáyà rẹ lọ kí ni wọ́n ń pelé yẹn ó lé nìyí because nígbà tí mo máa fẹ́ gba wáyà mi padà ó tún ní sanwó ah ah mo sì lè sanwó nǹkan mi wọ́n tún lè gbé wáyà lòmíì fún ọ pé almuhim ẹ̀ sáà ti lọ gbé lọ ó kúrú sí ìta ẹ̀ sáà ti lọ. a'udhu billahi iṣẹ́kíṣẹ́ ni sẹ́wọ̀n kò fẹ́ yàtọ̀ síṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè ibì kan. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك